الحمد لله رب العالمين الذي خلق الخلق لعبادته وطاعته واتحثهم على أن يتوكلوا عليه حق توكله وقال سبحانه وتسامى قل هو الرحمن آمنا به وعليه توكلنا وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọ̀pẹ́ni fọlọ́wọ́ bá tó ti wá ní mùsùlùmí atọ́rọ̀ àlìfín ìkẹ́ ọlọ́run àti gẹ̀rẹ̀ fún ànàbí sallallahu alayhi ẹni tí ọlọ́run ọba láti bá máa jẹ́ kẹ̀ fún gbogbo wa ọlọ́run bá ní sàlékún kí ànábì ọlọ́run bá ní sàlékún ọlá rẹ nínú àwọn mùsùlùmí tí ó pa ànábì lẹ́rìn nígbà tí wọ́n bá ń fiṣẹ́ wa rárá wa lálẹ́kì àmọ́ kò ní ojú àwà mẹ́jọ àwọn àánú ẹni tí ó kúrẹ̀ mùsùlùmí tí ó sì bó ṣe ọlọ́run ọba lójú àlẹ́kì àmọ́ bákan náà àdánwò tí ó bá wa. táàfì kìdí àjẹ́ àmúdọ̀tọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́mọ yọjú ẹ̀ka wa mùsíbà tí ó tàbí kọjá pàràfún láàmà wá bí bọ́bá tó wá bọ́ mọ́yìn lọ lè yọba tó máa wá sọkún ọlọ́njọ́ ọjà rí mẹ́jọ ọba wa bákan náà wa náà máa ṣe ntá máa bó bàtà bá kó la yé yá pàdé wọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wa ntàrọ́ bin anna lẹ́nu tí a yọ̀ lọ́sí wa. ní ìjẹjọ́ à ń bọ̀rọ̀ bọ̀ lórí ayé àtẹlọ́wọ́ bá sọ àtàrà ń sọ fún wa wípé máàlìkì yawmiddin ìwọ yìí nìkan ó ní olùkápá ìwọ yìí nìkan lọ́ọ́ dájọ́ ń jogbe kò ní bọ́ ọ dá sí i. àwa ń parí ááyà yìí lọ àwa tẹ̀síìrù náà ti síbi orin abúlé ìtàyíyà nígbà òkú díẹ̀ tí ó kú láyé tí wọ́n ń rawọ́ ra tẹ̀sán náà bàtà tààlà tí wọ́n sì ṣàjálà orin yìí tọ́jọ́ wípé òun náà ni orin tí wọ́n fẹ́ rò pé àfa àkọ́kẹ́yìn lórí ààrẹ tó ti dé jáde láyé. orin àti tàdéhùn pé a kótó di pé ààbọ̀ síbi àyà míì tá a fẹ́ bẹ̀rẹ̀ lónìí tọ́jẹ́ iyyaka na'budu wa iyyaka nasta'in ìtọ́rọ̀ torí ẹ̀ hánà bí n sẹ́gun ẹnu. salawatullahi wa salamu alayhi débi pé bẹ́ẹ̀ yẹn bá ti gbọ́ yẹ kú oríire. lákìn gẹ́gẹ́ bí àdéhùn tá a ṣe nípa ọ̀rọ̀ àbúrò ìdáyà ẹ̀ ti ń pé ilahi la tu'adhibni fa inni. إلهي لا تعذبني فإني مؤثر بالذي قد كان مني مقر بالذي قد كان مني مقر بالذي قد كان مني وما لي حيلة إلا رجائي وما لي حيلة إلا رجائي وعفوك إن عفوت وحسن ظني ظني وعفوك إن عفوت وحسن ظني وعفوك إني عفوت وحسن ظني ترك فكم من زلتي في الخطايا فكم من زلتي لي في الخفايا وكم من زلة لي في البرايا فكم من زلة لي في البرايا وأنت علي ذو فضل ومن وأنت علي ذو فضل ومن وأتى علي ذو فضل ومن إذا فكرت في قدمي عليها إذا فكرت في قدمي عليها إذا فكرت في ندمي عليها إذا فكرت في ندمي عليها àbọ̀tù àná mi lè wá kọ́rọ̀ tù sí ní. ọlọ́run àbọ̀tù àná mi lè wá kọ́rọ̀ tù sí ní. عقدت أناملي وقرعت سني هدى يظن الناس بي خيرا وإني قدر يظن الناس بي خيرا وإني لشر الناس إلا لم عني عني لشر الناس إلا لم عني عني لشر الناس إلا لم عني أجن بزهرة الدنيا جنون أجن بزهرة الدنيا جنونا وأفني العمر فيها بتمني وأفني العمر فيها بتمني وأفني العمر فيها بتمني وبين يدي محتبس ثقيل وبين يدي محتبس ثقيل كأني قد دعيت له كأني كأني قد دعيت له كأني كأني قد دعيت له كأني ولو أني صدقت الله فيها ولو أني صدقت الله الله ولو أني صدقت الزود فيها ولو أني صدقت الزود فيها طلبت لأهلها ظهر لي مجني طلبت لأهلها ظهر لي مجني طلبت لأهلها ظهر لي مجني نعم

ọlọ́wọ́n bá mi sọ́tìyà jẹ̀mí. مقر بالذي قد كان مني مقر بالذي قد كان مني iwájú rẹ mo ti ń jẹ́wọ́ gbogbo ohun tí mo fọwọ́ ra mi ṣe láì dá láyé yìí kí mo ṣe mí náà mo ṣe kò ní jì mí nìyí torí pé wà máa ní ìlà tún ìlà ọ̀dà yìí. kò kú síbi mo fẹ́ sá lọ kọ̀sọ̀ mọ́ tí mo fẹ́ dá láti má lè jìyàwó náà wọn bá tó bá fẹ́ fi jẹ mí. wà máa ní ìlà tún ìlà ọ̀dà yìí. ní ìlẹ́sẹ̀ kan tí mo lè déwájú rẹ ṣùgbọ́n mo ní nǹkan kan nǹkan náà ni pé mo fi ẹ̀mí wípé ìkẹ́ rẹ ọgbà ìjùyà rẹ lọ tó o bá ló bí àjẹmí kò tó kẹ́mi. eléyìí ò bí nǹkankan kù nínú kẹwọ́ ọlọ́run ọba ìfẹ́ ni ọba ń ro nítorí wípé. wàá kúrò kàní ni àbáwọ́ táwa lóòlò bá ní. wàá ni ní. kó o sì ṣàmójúkó fún mi ní tí mo rán kan bẹ́ẹ̀ sì ni ẹ̀mí mi sí ọ ni wípé ẹ ń bá lè tó sì sàpàtẹnu jẹ́wọ́ ó foríjì ìdí mú mi sọdúnmọ nsọ iná rí nítorí pé fàkà. mi sálà sí lè bèrè kọ̀ọ̀kan ya. sẹ́mi kan lè ka yẹ ẹ̀jẹ̀ mi ni. fàkà mi sálà sí lè bèrè bàbá ya. àìmọye àwọn èèyàn tí mo ti bànújẹ́ ṣé mo lè ka yẹ wọn sẹ́ni. fàkà mi sálà sí lè ní ìfìdí kọ̀sọ́ ya. Mẹ́rin ìdájọ́ náà ń kẹ́kọ̀ọ́ Sẹ́mi àti ọ̀pára jàkẹ́. Bàbá mi sálà ti lè fìdí bàrọ̀ ya. Mẹ́rin ìlú ẹjọ́ yẹ kí n boríjì sẹ́mi ní òboríjì kí mo kúrò boríjì ìwọ lọ́nà bá. Bàbá mi sálà ti lè fìdí kọ̀sọ́ ya. Wàá jà lẹ́yìn ẹ̀dùn fàtúlẹ̀ òwà máa ń ní kápọ̀ fẹ́ kẹ́rù ọkọ̀ kó láyé mọ̀ mọ́ra ní kìámà lọ́dọ̀ ọlọ́run ọba báyìí mélòó mélòó èèyàn tí mo máa tí máa sẹ̀mí láyé tì mí oríjì tó ń ti bẹ́ẹ̀ ìwọ́n sì máa sàánú mi tẹ́kọ̀ lágbára àti kìyàjẹ́ yìí gan tí n bàtà oríjì èè bá mi wo bẹ̀rù tọ́lọ́ wá rí bẹ́ẹ̀ àìmọye ẹ̀ṣẹ̀ tí mo wá títìrà mi lọ́rùn ìdá fákàrùn-ún láti bí mo ti ṣe pẹ́ lórí ẹ̀sẹ̀ yìí tó fi hàn ṣẹṣẹ tí ń ṣe ń pẹ̀lú ẹ̀ fún yẹn ti fi ilẹ̀ ti pẹ́ tí wàá fẹsẹ̀ ńlẹ̀. ìdàbà nígbà tó fi nádà ní àlẹ́ yá. ìjọ tí ìbànújẹ́ pé àá tí wàá kọ́kẹ́ èyẹmí náà ti ṣe ni wọ́n wí wí wí náà orí pé mo fara mọ́ náà mọ́ wọn kẹkẹ kẹkẹ náà rí pé mo dòdò báyìí náà mọ wa wọn wíwí náà rí pé kí n máa fà wọn àfọwọn gbèsè ẹyẹ náà mọ wa wọn sọ sọ sọ sọ rí báyìí náà lòdù jùlọ náà mi kò tí ń ti ń gbẹdẹwò tí n bá wá ń rántí fúnra mi náà wò tí ó mọ̀ yẹn ti tú bá ti pẹ́. Àbọ̀tù àná mi lé wà ọ̀rọ̀ tó sí ní. Àbọ̀tù àná mi lé wà ọ̀rọ̀ tó sí ní. Ọlọ́run wọ ọmọ yẹn ìgbà tó yẹ pé èmi nìkan ni ó kù tó sì kejì nígbà pẹ̀lú màrẹ́ nulẹ̀ tí ń wà mú ọwọ́ mi tí ń máa fi tẹ̀lẹ̀kùn eyín mi tí ń sì máa gé kàjẹ́ pé ha máa gbọ́dọ̀ bàbá yìí pàdé wọlọ́mọba máa rọ àwọn àlámọ́ rí pẹ̀lú mi kó omi ṣàforíjì nítorí pé yàtọ̀ ń ná káyẹ̀rá nà ẹni. gbogbo àwọn èèyàn tá a jọ ń sè tí wọ́n bá lẹ́ni ọlọ́ǹda wọ́n máa náwó sí mi. yàtọ̀ ń ná káyẹ̀rá nà ẹni. tí wọ́n bá ní olùkọ́ ọlọ́run bá tó fi bàdà nǹkan kọ̀dà ó ní onú tó mọ̀. yàtọ̀ ń ná káyẹ̀rá nà ẹni. tí wọ́n bá ní nítorí àti parọ́. yàtúndà náà sórí fàyẹ̀rọ wà ní. tá a wá láre fún alẹ́ fọ̀rọ̀ lọ tá a ní jàpá ń bẹ̀ wọ́n lè náà ni. yàtọ̀ mi tí ó sì ń sọ yìí. láṣàrò náà sì ń làbùtà fúránì. láṣàrò náà sì ń làbùtà fúránì. gbogbo ọtí ń pè mí lẹ́yìn rẹ̀ gan-an dáa sí mi lọ. tí wọn náà bẹ̀rẹ̀ tàbí nítorí pé ìjánu bí zara ti dúnìyà jùlọ́dà. zara ti dúnìyà gbogbo ntí máa ń múlẹ̀ ayé dàbí ẹni pé kéèyàn ọmọ òfé á ní ọ̀bẹ ilé ìláyé kọ̀ wáyé rí. Tí máa kàyàn. Bìzáàrò ti dúnìyà jùlọ́nà. Bí a bá ti fi ń lo èmi náà, a máa dọ́kọlọ mi lọ́pọ̀lọpọ̀ gbà tí ìfi tọ́lọ́ lẹ̀. Ìyàwó Ayé láti sọ̀rọ̀. Ayé mẹ́yẹ̀ tẹnu èmi náà jáde. orí tí mo ti wà ló àjọ kò wúmà ni àjọ kò lè kàn ní àjọ ti gbà ní àjọ tàwo ni. wà ó fún ilẹ̀ ọ̀rọ̀ bí àbí ìjàmá ní. wà ó fún ilẹ̀ ọ̀rọ̀ bí àbí ìjàmá ní. ìntó ti pọ̀ nù tí mo fi lò pèsè ayé mi àdà àdà òun mo fi mú ọ̀rọ̀ ti tọ̀run kéré nínú ẹ̀sìn mo fi wá mú iye ayé tóbi tó jẹ́ pé wà láwo á ní sọ̀dá kò tó zòwé ìjàmíyàn wà káyé dáyé ìyàbọ̀ dábà tó tẹ̀mí lọ. báyọ̀ tí wọ́n wù mí báyọ̀ yàtọ̀ ìyàbọ̀ dábà tó tẹ̀mí lọ wá wí jẹnu rẹ tí wọ́n ì kóòtù ọlọ́run bá wọ ègbà lọ́ọ̀yà bẹ̀ fúnra ẹ̀ náà náà lọ́wọ́ rojú ara rẹ̀ wọ́n ègbà lágbàrò. wọ́n wá ń sọ fún mi pé à wọ́n èèmọ̀ àgbà lára mi kì á máa ẹnì kọ̀ọ̀kan lọ́wọ́ máa bà sọ̀rọ̀ wà lẹ́yìn tí a bẹ́yìn náà wà bẹ́yìn náà rọ́bì tẹ̀rẹ̀jẹ̀mán kò ní sóun bífọ̀ láàrin àwọn àtọ́lọ́wọ́ bá rẹ̀ ilé ló ń bẹ́ ń tún nù tí mo ti kà ó ń bẹ́ ń nù kẹ́kẹ́ lọ́sọ̀rọ̀ bá ń sọ̀rọ̀ ìfọ̀ àti mo ti gbà lódodo ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ ìwà tí mo máa ń hù pàdé pé màá dúró jọ yẹn ka àní. kọ́lídùnrin túláwó ka àní. ka àní kọ́lídùnrin túláwó ka àní. ọ̀rọ̀ mi wá dàbí ẹni jọ́sẹ̀ sáàmù tí wọ́n ní sọ bá ti páàkì gbogbo fámìlì rẹ̀ wọ́n bọ̀ fún ẹ̀wọ̀n kó lọ́rùn wọn ṣùgbọ́n ìwé tọ́ka ṣe páàkì rẹ̀ ó sì wákàtí kẹta fún ọ. bá وبين يدي منتبة ثقيل كأني قد دعيت له كأني كأني قد دعيت له كأني فلو أتكلم ويقول ó jèrè ọmọ olówó jèrè ọmọ ẹ ọjàde dáadáa ń sukù yọ ọjàde dáadáa ẹ wá sanwó sukù rẹ ẹ wá ra wẹ fún ẹ tẹ nǹkan kí n wá lóhùn lọ kí n wá máa fi ọmọ ẹ báyìí kó wá bá mi bí mo jí mo gbó. kàhání. kọ́ọ̀tì dòrí tó là ó kàhání. kàhání kọ́ọ̀tì dòrí tó là ó kàhání. tó wá yẹ kọ́rọ̀ mi ọ̀dọ̀ ẹ̀bẹ̀ tí ó ṣe dáàbò lọ́la. tí ń gbé nàìjíríà bí ẹ̀dáàbò yìí sì ni wọ́n sọ pé ayé rẹ̀ rè ntọ́ kòtò ló la yére ibi kòtò afẹ́ fi ọtí rè ntọ́ nìre kandu kan náà lọ wá kò fún mi tí mo lè ta kó tí mo náà lọ ọ wá ta kandu lẹ̀ nínú yàrá ọwọ́ àtìlẹ̀ kọ́ mọ́ kó tí lọ ńlọta ńlọta lúdò. kàánì kọ́dídù ìtúlà ó kàánì kàánì kọ́dídù ìtúlà ó kàánì. torí wípé wàdà ó á ní sọ̀dà kótó ló dàbí ya. ká tó tó òótọ́ lè náà jẹ́ ni ọlọ́run ti mọ ayé bá wàláwó àmì. sọ̀dákùtò lọ́ọ́ àbí. kápá ò bẹ́ẹ̀rẹ̀ wọn bá dòdòdó lẹ́mìí mi. kọ̀lákùtò lè àlè àbọ̀rọ̀ ní ìrìnjà ni. kọ̀lákùtò lè àlè àbọ̀rọ̀ ní ìrìnjà ni. nìjánu kìíní trus sọ́nà trus ìbàdàn. ìjẹ́ fi àjàbò ìjẹ́ fi ń ba ìdàlẹ́wò ṣebí tí ayé bá ti ń gbèrò ròyìn ní ayé wa bá mi nítorí kí wọ́n bá lọ́wọ́ mi ni nǹkan tí ajagun máa ń mú lọ tó bá fẹ́ pàdé ọ̀tá rẹ̀ wọ̀lọ́ àmì ìṣọ́ọ̀tà kápá ni ọlọ́ọ̀lẹ́mí náà láyé ni ọ̀làkùtù lè áálì à bí wọ́n bá ti wá ń gbẹ̀bọ̀rùn bá mi. ó yẹ kí n máa pé ìrọ̀lẹ́ ń o ṣe ń gbà ìgbọ́ èmi náà bá tó rẹ o. wọ̀lọ́ àmì ìṣọ́dọ̀kùtù lọ́ọ́ àbíyá kápá ni ọlọ́ọ̀lẹ́mí láyé ni kọlábùtù lè àlìyà zọrọ ìjànnì tí wọn bá láàyè àfa méjì ń dárò rè bá mi bẹ. wàlọ́ àmì sọ̀dákùtù lọ́ àfihàn kápẹ́ tí mò ń gbọ́ láti ẹjọ́ ìmọ̀ mú lónìí kọlábùtù lè àlìyà zọ ẹ̀ ní bá mi bí mi ti fi à. ọmọ yìí ó bẹ ní ẹja sísẹ́mù láti fi sílẹ̀ nù pé síbí ó ti kọ́ láti kó ti kọ̀ bóyá ti fẹ́ lómi. na wàlọ́ àmì sọ̀dákùtù lọ́ àfihàn kápẹ́ tí mò ń wí láyé mi náà ń tẹ̀lé ni kọlábùtù lè àlìyà zọrọ ìjànnì gbogbo pàtí ayé bá ti ń gbọ́ wọ́n sì rí pé òun rè máa bá mi ń di rẹ̀ kọ́ wá jẹ́ pé wọ́n rí díẹ̀ díẹ̀ náà láti mi náà bẹ́ẹ̀ náà ṣé mi náà sóòótọ́ bá. afa wa ni bí mo ti ń lọ ayé bọ́ọ̀lì ó wá ń kú gẹ̀gẹ́ mo fẹ́ pàdé ìwọ ọlọ́wọ́n ba tó ọ̀bà yà àforíjì mi kò sí mo fẹ́ gbígbà. ètùrọ̀ àpàtẹnijẹ́wọ́ nìyẹn awa bọ́ síbi áyà mi tí Allah subhanahu wa ta'ala sọ wípé iyyaka na'budu wa iyyaka nasta'in nà fati àti ọdọọdọ ti gbọ Ọlọ́run lẹni rẹ o iyyaka na'budu hamza bi katil hamza wa tashdidi ya iyyaka na'budu wa iyyaka nasta'in ìrí Ọlọ́run ọba ìlànà ṣe wa iyyaka nasta'in ìrẹ láti máa wá ló ń ràn lọ́wọ́. mọ́sálà bá dé. ọ̀rọ̀ yìí sọ̀yẹ̀ kọ́ wá ní dúra. ṣebí iyyaka a'budu wa iyyaka asta'in ndé kó kálukú yìí ọ̀sọ̀ tiẹ̀. ìwọ ni màá sìn ìwọ ni sì máa wá ní ìrànlọ́wọ́. apá kan ní. tá a bá sọ pé lè ta àwíìmì ni fi dé rẹ̀ láńkẹ̀ ààyè yẹn ǹjẹ́ tá bá bẹ̀ níwájú ọlọ́run kéèyàn sọ pé àwa ìrẹ̀ ma ọmọ orí kan kì í sọ̀rọ̀ tá a fẹ́ àwa yìí náà ojú kan nìyẹn. ìyáàkà náà abudu kí ló fà á tí mo fúru títí wáwájú tí o jẹ náà abudu ìyáàkà wà ní sẹ́yìnù ìyáàkà àwọn abudu ká wà ní sẹ́yìnù àwọn wà ní sẹ́yìnù bìkì. ojú kan tó nìyẹn. ìyáàkà náà abudu wà ìyáàkà náà sẹ́yìnù kí ló bàtọ́ lọ́n fi kọ̀dámà ìbáàdà ṣáájú ìsìáánà ìjọsìn ṣáájú ká tó mọ wá lọ́wọ́. tá a bá wá wọnú súrọ̀ yìí àti àyà yìí ìyáàkà na'budu wá ìyáàkà nasta'in ìdí nsọ́fanu sọ́tù sẹ́rìbì pé fáìdá fàrọ́kùtà bọ́ọ̀ bá ti parí fansọ́ọ̀bù wá kiri sí ìmọ̀ ojú rẹ̀ lọ́mọba rẹ̀. wa ìlà rọ́bìkà fárgọ̀ àwọn kan ní torí ayé àbíjẹ́jì èèyàn gbọ́dọ̀ ṣàdúrà tí ìparí ọ̀run sọ wá rí bẹ́ẹ̀ gbogbo ibi tá à ń lọ nù. nínú òru o àbúrò rájò Wa na Allah subhanahu wa ta'ala na'budu wa iyyaka nasta'in kí ni túmọ̀ ìbáàdà ìjọsìn tọ́jà yìí kọ́nà ọ̀sán àtàlà kò torí nǹkan kan dá wa torí ìjọsìn náà lè dá wípé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun tá a bá fẹ́ gbọ́dọ̀ fi ẹyẹ kó sí ẹ̀ tí ó jẹ́ àlìkí àmà tí wọ́n wàá kọ́nu sẹ́ni pé ń tó kóyà jẹ́rọ̀ rẹ̀ wípé ọ̀ọ́kọ́ lè ti jáde láyé lójú ọwọ́ náà kò sí. ọ̀sẹ̀ tí wọ́n sọ fún láìkí àmọ́ wípé n tó jí ọwọ́ náà lónìí ni wípé ọ̀rá mọ́tò tó fi jáde láyé ọ̀sẹ̀ tí wọ́n sọ fún láìkí àmọ́ wípé n tó kọ́bọ̀ lónìí wípé wọn lo kọ̀m̀plìtì agbada aṣọ tó fi jáde láyé àwọ̀tẹ́lẹ̀ gbogbo ẹ̀ kí wọ́n pé àtàní bá wọn ni tí ó kò yá tọ́ọ̀à kéèyàn ò máa tẹ̀ láti ọlọ́run ta'ala ma'a tadalluli wal-ibtihal ọba subhanahu wa ta'ala àti a ara ẹni fún tápátápátá ẹni tí wọ́n ń kiri ìwà ń sọ wájú ọlọ́run pé iyyaka na'budu nítorí pé ń ìyáàkà na abúlù àwọn òkú ònú agbo pé wà máa khalaqtu lil jinna wal insa illa liya'budun èyí tó ní àtòrí ẹ̀ máa géèyàn tó rẹ̀ ìwọ ìlàwọ́ máa sì ń tíà ẹ̀ ọkpara gbogbo ìrẹ láti máa wá ní kíni o ó ràn lọ́wọ́. akọ́kàn àfààní nínú ìsúlùbù àwọn lọ́rọ́báwá bí ẹ ti máa ń gbọ́rọ̀ kalẹ̀ ó ní tẹ̀kídìmù àhám fal àhám. bí nǹkan bá ti ń nípa sí bẹ́ẹ̀ wọ́n ó ti máa ṣe kíni o wọ́n ó ti máa gbé wá títí. àwọn afáwa dáa kọ ìṣesí kan tó tẹ̀lé méjì arúgbó ní ẹ̀wọ̀n wọ́n ń búra wọn ìkan wá kọ́ búkejì rẹ̀ ọ wá ní mọ́tà lọ báwí ó ní ìyáàkà àárín kí n bẹ̀rẹ̀ ìwọ ìwọ gan mọ̀ mẹ́. lẹ́yìn yorùbá sì pèyìn dání bá lọ ọba ní à ọ̀rọ̀ ló lọ sí ni òun náà ní wà á ń kà òfin dùn ìrẹ̀ náà mi ìtọ̀gọ́ kan tí mo lè fẹ́ máa fún létí tó wọ̀ náà ìwọ náà lè fi náà bá wí. ó ń kálukú tiẹ̀ ń ti bá wí wájú láàyè bàtẹ́ pé kọ̀fẹ́ kẹ́lò mi ò sì ń gbọ́ pé àbí tó mi ìrìn àbí tó mi nǹkan yìí ọlọ́run wa làbálẹ̀ wípé ìyáàkà kó lè máa túmọ̀ hasiru pé a ní sìn kankan lánà àbújù ìlà ìyáàkà ayàtọ̀ wá túmọ̀ ayà ìwà kọ̀ọ̀nù kílẹ̀ rí wa alọ́sọ̀ àbámu kúlì wà rọ̀hmán ìyá ti sọ fún ẹ pé ọlọ́run ọba ìlọ́gbọ́n ń kẹ́ àmànàbì ó ń lágbàgbọ́ ìbádà nílẹ̀ ìjọsìndé wà àlẹ́ ìtawà kẹ́lnà ó ń lágbàrálé. rọ́pù ìmọ̀ṣẹ́kì wàlmọ́gbìbì láìláà ìlàwù fàtẹ̀kídùú wàkìlà alásùwàtà ńlá òun nìkan ṣoṣo lọ́wọ́ bá ti ń pé bóòrò ó sì máa yọrì bí ó sì máa wọrì gbogbo àbáyọwọ ẹ̀ nìkan lọ́wọ́ ìbádà nìyẹn àtúnṣọ́rọ̀ rẹ̀ fàtẹ̀kìdì wàkìlà tó o bá ń wọ olùgbọ́jọ ọlọ́run òun olùgbọ́jọ. bákan náà ní ọwọ́ ọ̀gbẹ̀yìn súrọ́tù námúlì. ọlọ́run bẹ́ẹ̀ fa'buduhu wa tawakkal alayhi ó ní kí wà níbí ọmọ ẹsẹ o kó o sì gbára lé àwa ń bọ̀. ìbáàdà àkọ́kọ́ fẹ́ mọ̀ tí ń pè ní ìbáàdà tí a máa ń pè ìjọsìn o ìjọsìn o oríṣiríṣi definitions làwọn fà fún ṣùgbọ́n tó kún tí a sábà máa ń lò pọ̀ ó ní ti bàbá ọkùnrin tèmi yà àbáṣọ́ lọ́wọ́ tààrà wípé ismun jami'un. لكل ما يحبه الله ويرضاه من الأقوال والأفعال الظاهرة والباطنة إن تنجا إجوتي sábàní ìjọsìn o àsòókọ kan ni kí mi nǹkan tó kọ ìkóónú gbogbo ntọ́jọ́ lọ́wọ́ bá ní pátá ìlú kọ ìkóónú àti ntọ́lọ̀ wọ́n pátá tó nífẹ̀ẹ́ sí. yálà gbọ́dọ̀ ní ọ̀jẹ̀ ni o tàbí sẹ́tẹ̀ yìí ọmọ ṣe oní ń pè ní ìjọsìn kárẹ̀ yìí ọmọ yà ní ìsìn. wọ́n wá ní afẹ́kára rẹ̀ ọ̀yá ọmọ o ní ọmọ ara rẹ̀ yá ṣùgbọ́n náà ni ní wọ́n pa àkókò díẹ̀ wọ́n wá mákòókò wá ń fi ní o gbogbo àrùn sí mẹ́lára rẹ̀ kini kan lóko kini kan lọ ní yọrọ ń kọ́mọ kó gbogbo lọ́wọ́ kan wọ́n sàn fi ala títí títí títí títí títí títí títí nínú ìfira lásán wọ́n wá bẹ́ẹ̀ pé jẹun wọ́n wá ní. wọ́n ní kílómù náà wọ́n ní gbòòrò ni wọ́n ní bàbá lè rọ bàbá ní bàbá ní orúkọ bàbá ní ẹ̀dá sí Ọbàtálá òkú ẹ̀la ipa kìíní o. nígbà wá sí wọ́n ní ẹni tí ààrẹ ń sin ẹni tó yàtọ̀ sí ní kékeré ni o kọjẹ́ bẹ́ẹ̀ sì nínú tẹ́ńpẹ́ ní ìbáadà dábò fún bẹ́ẹ̀ téèyàn ọba pa nǹkan kò gbọdọ̀ pa nǹkan fún nǹkan kan láyé téèyàn bára kó jẹ́ ìfìlẹ̀ yẹn bàbá yìí pé mo pé sí ló kọ nǹkan báyìí èèyàn dáràn tẹmẹ́rin àgbógun dáwáwì náà kò lè ọkàn pa ọ̀pọ̀ràpọ̀rà pàdó báyìí pé ẹ̀yin yẹ gbàá kó o kà tẹ̀gẹ̀ kó o dó kó o ó tiẹ̀ dànù náà yóò kù. àjọpọ̀sùn kan kéèyàn ọ̀pá nǹkan báyìí lẹ́ẹ̀lì àtúkù làmàjá àfi sọ̀hí ìlàmàjá eh, àfi hamsa fẹ́ràn wa bàjọ́ kan wípé fọkùnrin kan nẹ́gbàrọ̀ àyẹ́nì àrọ̀ iblam buwana fọkùnrin kan bá lóun fẹ́ pẹ̀lẹ́ sí buwana òkè kan lára àwọn òkè tí ń bẹ́ Mẹ́dínà ni o wọn náà sáà gbọ́dọ̀ fún ah buwana yẹn àlọ́ pẹ̀lẹ́ kan mẹ́ ní bá gbọ́dọ̀ bá àmì yẹn lórí ìpèwà nígbà yẹn pèlè àmì ni à àkànnà sí àwọ̀tánù yorùbá sóòtà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ ń sèrè ìgbà kan ní onínà kò sóòtà kan bẹ́ẹ̀ à àkànnà àléyà ẹ̀yìn domina ayé ti jàìlì yá ṣé ara àwọn ọdún tí wọ́n máa ń ṣe nígbà tí ìsìlámù èdè bí ọdún ọ̀sà sọ́dún kan bẹ́ẹ̀ tí wọ́n máa ń gbé lọ sórí òkè ó ní òsì àbí nìkan ó ní bẹ́ẹ̀ lọ́kàn wo nǹkan ò ti lọ wá kí o ìgbà wa múlẹ̀ yìí tọ́ba jẹ́ pé o ti bọ́ bí wípé kìí ṣe pé nǹkan mi lọ́fẹ́ pa nǹkan fún. ẹ wọ ẹgbẹ̀rún èèyàn lẹ́nìí tọ́jà wípé a pa nǹkan yìí elómùdọ̀tọ̀ ọlọ́run. bákan náà nínú ẹ̀sìn ìdí àbá lè fàsìkò sí fún yàn pé máa pa tọ́yàtọ̀ sẹ́ran ẹlẹ́yà. bóòtù lágbára gan wò mọ́ nǹkan bọ̀ tọ́ da kéèyàn yáwó pa. kí wọ́n á pé ní jimajima o ọ gbọdọ má máa pẹnà kan ka wà ní kílẹ̀rì rẹ̀ àyàfi téèyàn bá pẹ̀lú ẹ̀ fà wípé alásùwà sàárà tí gbogbo ọmọ mi obìnrin tí mo kó sùkúù tí wọn bá lọ gbé wálé ta tí mo sì ń ọkọ̀ lọ́rùn nírọ̀rùn ń sì àwọn ọmọbìnrin àti méjèèjì láwọn wọn ò sì gbóyún wá ń tòótọ́ láti gbà lọ́ba ti kọ́ máa pa ẹran kọ̀ọ̀kan jímàjímà tọ́bẹ̀ tẹ́lẹ̀ ń jímà kan kí ni ó para ó sì wà lọ́rùn rẹ̀ tóró lọ́wọ́ sí rẹ̀ lọ́rùn. ojú kan nìyẹn alimahaba kéèyàn ò nífẹ̀ẹ́ lára àjọsìn lọ́wọ́ èyí ní fẹrẹ sọ̀rọ̀ tàhálà fún sàfìlám ìfí àwọn méjèèjì ó ní odidi ìfẹ́ tífẹ mi ò gbọ́dọ̀ gorí ẹ mo nífẹ̀ẹ́ jáde ní gán ṣùgbọ́n tí wọ́n bá ti bá wọn parí jẹ́ tí wọ́n máa bá wọn parí òun èmi mo máa ń lọ bá wọn gbà wá téèyàn bẹ́ẹ̀ gbọ́ yí pé oògùn ní bàbá àwọn ṣe ń tọ́nà òsì ẹnu sí ni. tí wọ́n bá ní kéèyàn lọ máa gbà wá téèyàn ò bá lọ èèyàn kọsẹ̀ fún wa téèyàn bá wí lọ èèyàn kọ sálùsàtàràm ọkọ sọlọ́wọ́n àbàtà sàm lẹ́nu nù. dẹ́bi mi ìmọ̀rú àwọn àfáàtì ẹ̀yìn máa ń gbọ́ àtìlẹ́nu wọn tẹ́lẹ̀ o ìsì mẹ̀rì tí wọ́n fún yín o tó fi jẹ́ yín pé àárín táàtì ìta bá ń kọ ṣòkòtò yín àìkú òlòrí pé a ti ń gbó gbogbo ọ̀sẹ̀ ọ̀tàn sí àdàbí ní sòkòtò mùsùlùmí kọ́mọ kọjá kókó sàbí lọ sọ bẹ́ẹ̀ kọ̀ dáko ẹgbẹ́ kan jọ ti ń sọ kó sá ti sọ fún àbàtí pẹ́tipẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bàbá ní sóorí tèmi ò bí ń ṣe bá kúnnù tí ń bá wá sòkòtò rẹ kọ́ lọ́ọ̀lẹ̀ ń sì ní fẹ́yàwó fún ọ. èyí máa pé wọ́n fà á lẹ̀ nígbà tí jáde bàbá fẹ́ òfin mi tán ní tó fòkè padà ń wò ó ti yé wọn àdúrà lókùn kọ́ mọ̀ sí fúdádì èyí ò sì jẹ yìí ò sì lùtùmọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ mi sì yàn lẹ́nu mọ́ tí wọn ò bá ti fi gbọ́ lọ́sọ̀ tààlà. àwọn òbí wa ń tá a fi ń gúnra wa ni wípé wọ́n máa ṣe bí ipò tọ́lọ́run bá wà tàbí bí wà náà wà sí akùnkọ́ o. naam òǹbí lẹ́yìn àti ọlọ́run àtẹ̀sọ̀ àsálàm kò sí àṣẹ tó ń bí gbọ́dọ̀ pààyàn tí yàn gbọ́dọ̀ mẹ́jẹ̀ àyàfi tó bá ti yàtọ̀ ìtọ́lọ́ àtàlẹ́bí sàásálàm. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mélòó ló ń tó yan ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn náà ń sọ ìyẹ̀fọ́ gbà ah, báyìí lọ́wọ́ ọ̀rọ̀ dídá di kíní kan kan kan wọ́n mọ̀ lágídí wọ́n mọ̀ sí bá wọn àtàwọn kò burú ọlọ́run ó gbọ́ náà sí kì yóò mọ̀ sí jẹ́jẹ́ pẹ̀lú yóò sì máa bá ní jíṣẹ́ yóò bá ṣe gbọ́n sẹ́bá náà yàn ẹlòmíín bẹ̀ tíjáde yà máa rán sálì kí a fẹ́ síbáyé anáà sábì ni ọmọ sábì mi sálì wáyé ní jíṣẹ́ eléyìí o ìntàn sọ nìyẹn ọlọ́run ní amọ̀ yálè bàbá èèyàn yálè tí èèyàn bá ti wá dẹ́fẹ̀ wọn lórí ìfẹ́ tọ́sà sálàm bàbá èèyàn ló ń jẹ bẹ́ẹ̀ ti ń jẹ rìbá ní ń jẹ wọ́n wá fi ọ̀sà kọ̀wé ọ́fíìsì wọn. dádì mi ò lè máa bá yín kọ ìtẹ́ ni máa bá yín kọ yìí o kì í pé mo kọsẹ́ fún yín o kọ́dà kí n ọmọ àti bárò kó pé mi kí n fi rálá ju ìtẹ́ ní ìṣe lọ gbogbo ntẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ tí èyí sọ̀rọ̀ wa gidi kì í ṣèjà tí èèyàn bá wá tọ́ nígbà tí yóò tó gbogbo ohun tí wọ́n sọ ní ọ̀rọ̀ dáadáa ni ọ̀jẹ̀ fún yàn. bàbá pé ọ̀kadà wá ojú ọ̀nà wúrì dì ní ẹbí ndí iná mo sì bí ọ sí bá mi kọ̀ sẹ́rì lórí ẹ ntànà bíi wíwèrè tó wíwèrè tó wíwèrè wọ́n sá pọ̀jà lẹ́wọ̀n ọ̀gbọ́ ah tí màá kú mọ́ ẹjọ́ kó bẹ́ẹ̀ wò lé sanwó sukùl mi rọ òhun olùjókòó mbẹ́ o òhun sì yé wà síbi fún ẹ. ṣùgbọ́n nǹkan dáa pọ̀ jù tí yàrá ti bọ́ ha ó ní alùjú ilẹ̀ lọ kéyìn olùjú kọ́lọ́mọ̀ sọ̀ tààlà pẹ̀lú dùá ìyá kan ní mamlaka ọmọ rẹ̀ ya mùsùlùmí àmàlọ́ oríṣiríṣi fíìmù ni máa ń kó wálé lọ́sàn-án máa wò fíìmù lè borí náà ti kọ́ wò kú ìyá ń sìrìyàn dáadáa ní ábídà bàbá máa ti kú ìyá wa máa ń ṣàdúrà gan ó wá àdìjọ kan lóru tó forí balẹ̀ tí wọ́n ń ṣàdúrà ń ṣàdúrà ń ṣàdúrà ọmọ sì ń bẹ́ẹ̀ mi títí ń wo fíìmù ọ̀dọ́kọlọ́ ọkọ̀ dùn lójijì náà ni sí ìkórè òun ta ojú tó lọ ń fún ṣe pé àmọ́ náà tí wọ́n bẹ̀rẹ̀ lálẹ́ kí a mọ̀ kí ni ẹ̀dínkì náà díẹ̀ díẹ̀ ah, ọkọ̀ pàkínní náà ọyọ̀ kí o bòde oorun ọlọ́kúrú ẹ̀mí tuntun mẹ́rin lẹ́nà ó tún rùn mo mọ́ mi mi lè wà ní ìsìn yóò bẹ́ẹ̀ kẹ́lẹ̀ kùmọ̀ lọ́lọ́mù ara mi ọ̀gbà mọ́ èyí lọ ṣe ìlànà wípé mo ti gbọ́dọ̀ sọ̀rọ̀ wọn fàṣọ àtàlẹ́nu báyìí èyí sì ní sẹ́wọ̀n náà lọ́ba máa bẹ̀rẹ̀ lórí ìforíbalẹ̀ tí ń pé Allahumma di waladi Allahumma di waladi ọlọ́ba ń fọmọ ìmọ̀nà ọlọ́ba ń fọmọ ìmọ̀nà ọlọ́ba ń fọmọ ìmọ̀nà ibi tó ti báyà rẹ̀ mu. béèyàn bá rẹ̀ tí ó sì lójú ọ̀nà sọ̀tàn àlà àyè máa ń bá a jà èyí ọmọ ti gbọ́ àwọn iyaka na abudu wa iyaka na sa'in Ewa wá máa wẹ̀ mọ̀tí dájà alẹ́ rẹ imamu ìmáàmù mọ́sálásí tí ń kírun báwọn èèyàn wa wà dúró wájú na abudu apáta àfà ní mí pé tí imamu ba ti ń wí ti kó ti aná àánú wa òun náà lẹ́ńtà fa ti ti na abudu gbogbo ọ̀rẹ́ àlá nírin kéṣe ti tọ́ fún tí wọ́n kó àpò ní. bàbá tí sẹ́yìn ìyá àkà ní abudu wá ìyá àkà nàìjíríìn bàbá ní ti gidi nílé báyìí máa ń ìyá àkà ní abudu wá ìyá àkà nàìjíríìn yẹ pẹ̀lú àbẹ̀yẹ tí é kùn bá kéke wọ́n tún bu díẹ̀ nù yàrá. Wọ́n ti ṣe wẹ́rẹ́wẹ́rẹ́. iyyaka na'budu wa iyyaka nasta'in báyìí máa mọ̀ kan ládùúgbò wa ń jòlú máa ń sọ fún mùsùlùmí tá a jọ lọ tára mùsùlùmí báyìí máa mọ̀ n ti ń kán ní àbáwọlé ẹnu bàbá ọ̀dà ó tó rìsì mẹ́rin ní nǹkan tó fà ìmáàmù sínú. ìkẹ́ títí ẹ̀ mọ́ bí anú ni wípé tó dé bá ti àpá wá pọ̀ níta òun lẹ́kẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn ẹ̀ tó wá máa wá mẹ́sìn ọlọ́run lọ́ta wọ́n wà jáwé èèyàn máa rí jípa wà lálá katakiti ẹ̀ bàbá ìmáàmù ṣé bẹ́ẹ̀ wá gbóhùn bí ni àá fi lówó bẹ́ẹ̀ wà máa parọ́ mọ́lọ́ parọ́ mọ́lọ́ sí ìlú tuwámi wàlẹ́ àti compromise. ẹ wà máa fi hàn táwọn òbí wa wípé ẹ̀sìn mí ìnáwó ìmú wa o torí pé ẹ̀fẹ́ gbó lọ́wọ́ wọn. naam bẹ́ẹ̀ kọ́ wá ǹjọ́ yàwó mùsùlùmí bẹ́ẹ̀ nìkan ní kìnnìkan mùsùkìlà wọ́n sàmà da nǹkan rúmọ̀ wọ̀nyẹn lójú wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ńgbà bá a bó di ìmáàmù níbi àti ẹn jiyàn ta ṣẹṣẹ ń tapa ní ẹn torí wọ́n sọ pé àbá kí ló dé tẹ́bí ṣe àbá ní à ẹ ṣe bá wọn sọ pé wà já ìlú fi tẹ̀lé àpọ̀ bí àdì wọ́n bá ní kó gbìyànjú sójú ọ̀nà lọ́wọ́ bá níjọ ìsìn máa ń gbìyàn kó ògbó mùsùlùmí rí o kí yóò lò máa jí gbé àtẹ̀jẹ́ ìbá ti mùsùlùmí ọlọ́run tó náà ń bá a pé ẹ̀ na wàlọ́ọ̀hì ọlọ́mọ wa ìbọ̀rọ̀ tuntun lẹ́nu. ìyáka ní abudu wá ìyáka ní sẹ́yìn nínú bàdá wa yìí ọkọ mọ́tálásí bí o sọ wọn ní àmà kírun èèyàn ó sì gbẹbọ lọ́sàn-án gẹ̀ẹ́sì ẹ̀bọ́ sì pòórá ní kí ẹ ti fíìmù o. tí wọ́n bá ti ń ka àwọn ìmáàmù ìmáàmù bá dẹ̀ wà láì tí èdèlè rẹ̀ nù wọn ọ̀sọ̀ wọn. ṣe àfa àkàlẹ̀ tá a mọ o. ẹ bọ́ kó o rà lọ́sàn-án gan. Ah, ah, ah. bẹ́ẹ̀ sì ni gbogbo ń téèyàn rí ọdún wò lábẹ́ àyà yìí olè tí ó sori ló ti sori re ibẹ̀rẹ̀ tó ti sori ló ti sori ibu fàákùn. كيف شئت فإن الله كرمي كيف شئت فإن الله كرمي قل كيف شئت فإن الله كرمي قل كيف شئت فإن الله كرمي وما عليك إذا أذنبت من بأس وما عليك إذا أذنبت من بأس وما عليك إذا أذنبت من بأس إلا اثنتان فلا تقربهما أبدا اثنتان فلا تقربهما أبدا الشرك بالله والإضرار بالناس الشرك بالله والإضرار بالناس الشرك بالله والإدرار بالناس كن كيف شئت كن كيف شئت gbogbo tó yọ wà lọ́wọ́ rẹ̀ nù ra burú. كن كيف شئت tó o sì lè sílẹ̀ nù rẹ̀ ẹ̀sẹ̀. كن كيف شئت gbogbo tó orí ọmọ fi yọ lẹ́dà. كن كيف شئت méje kínú rí ó dùn lé lórí nìkan ni òfin ní ráforíjì má yè máa tọrọ àforíjì májè lórí ó dùn. wàláyé ìjọ tó ọba ti sọ fọlọ ń pèsè ń tó wọlé kò sí tọ́lọ̀ wọ̀ gbọ́ sinmi jẹ́jẹ́ wọ́n fi àjẹ mi. ṣùgbọ́n ìjọba bá ti tẹnu ẹ jáde wípé jẹ́ntó ìyóò ní ègbọ́. bàyìn lọ́hà tó dára. tí ọba tí ìtẹnu ẹ jáde pé jẹ́ntó ṣe olówó kéèyàn tẹ̀sẹ̀ wá mílíọ̀nù yúmọ́ kọ́ máa foríjì lọ kò ní la. kọ̀ǹkẹ́ ìfàṣẹ ìjà tí wàá ti wá foríjì. ìnáwó àtúkàrọ̀ mi. wọ́n máa alẹ̀ ìka ìdá àdínàkùjá mi bá sí. wọ́n máa alẹ̀ ìka ìdá àdínàkùjá mi bá sí. wọ́n á fẹ́ẹ́ ṣe ìgbọ́ ọ̀pọ̀ wípé ìnà. wo jẹ́ tó ti lóbi ìsìn lẹ́sẹ̀ ìbílẹ̀ ṣùgbọ́n lórí odò sálẹ̀ ọkàn àti òun àti lófin kínkínlẹ̀ ṣe ti filẹ̀ ó tẹ̀sẹ̀ sílẹ̀ ó fẹ́ sílẹ̀ bó bá wọn àtẹ̀sẹ̀ ọ̀dọ̀ máa jà wọ́n jọ máa jà ń wọ̀bá yẹn sótù yìí mọ́lẹ̀ yóò tún gbẹ́kún gbẹ́kún kọ̀rọ̀ lẹ́kùn tòótọ́ sí èsì pàmò rẹ̀ ní ìsìyé. gbogbo pàtó òun wọ̀bá yẹn ó kú oríire o ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ sọ́ra rẹ̀ fún kan méjì kan bẹ̀. ìlànà dáàlì fàlà tàfàrà bí méjì kan bẹ má o. ìlànà dáa. wọ́n nà kọ́ délé à má o. ìlànà dáa. irun buhari ó tọ́ba ìkọ́ máa kàn lọ́dọ́ kọ́ máa gbé súnmọ́ o. ìlànà dáa. sọ̀kọ̀ náà ó tún lọ́wọ́ Dàpẹ̀rọ̀ bí wùmá kàná. Méjì tá a fẹ́ kàlẹ̀ méjì wọ́n ka mọ́nú ẹrù rẹ̀. Àṣírí kabi náà ìwà lè bẹ̀rọ̀ àrọ̀ bí náà sí. الشرك بالله والإقرار بالناس gbogbo ẹjẹ́ akọ́nùpọ̀ pé ìlàbímẹ́ta ní fàlà dàkọ̀rọ̀ bíwọ́mà àbàdà ìlàbímẹ́ta ní fàlà dàkọ̀rọ̀ bíwọ́mà àbàdà. الشرك بالله الشرك بالله الشرك بالله الشرك بالله والإضرار بالناس والإضرار بالناس tí a bá ń sì wé kéèyàn àwọn làlí kìí àmà tí a bá yẹ bá méjì ń bẹ mùsùlùmí dé. àṣìríkà billahi wọ́n wá rí i pé náà sí àṣìríkà billahi wà ní ìdọ̀rọ̀. wọ́n rí pé èèyàn mú kan méjì mọ́nà ọba èèyàn ń tẹ́bọ kí ni à ń pè lẹ́bọ. ntí kó yàn sófò ayátàlìkì àmà. ìfàsẹ́ jẹ́. kéèyàn náà yá kan tí lọ́ọ́ máa ń gbóúnjẹ fún lóru òru kéèyàn lẹ́gbẹ̀ẹ́ kan tí ẹ ti jọ lè máa ń mú jẹ ara wọn kéèyàn oníyàn kẹtí máa fi ápò ìjọ ọba ti dún òdi ọ̀dà ìjọ tí ọba ti dún òdi ọ̀dà wọ́n pè ha bàbá ilé màá ń jóná pé a ọ̀dà ti dèbí kíní o kéèyàn onílé tí ọ̀nà ti ara kó ní yàrá kan kẹ́ni fọ́nmọ́ bàbá wọ bẹ̀ fún wọn pé ń bọnu onílé bí òun nu ilé agbára kéèyàn ò ní nǹkan kankan tó tún rò wípé nǹkan tún lè ṣe oore kan fóun nínú ọ̀sán àtàlá téèyàn bẹ́ẹ̀ pàdúdé bá téèyàn téèyàn ta ìlànàta nìbàlá gbàgbọ́rọ̀ bẹ́ẹ̀ wò máa bàdá. الشرك بالله والإفراد بالناس Ètò wá ti kejì àlè ìdúrọ́rọ̀ bí náàtì nínú ìwé sẹ́yìn wọ́n mọ̀ sí báyìí wọ́n mọ̀ sí báyìí wọ́n wá ní lágbájá ńjọ kan ọkàn lórí ní bá ń sun ẹkún. wọn dáálé ní dáálé àbí tó ń bá tó wá wò pé ta lọ bá yí bẹ́ẹ̀ fún wa ní Lọ́nà àbùsí. Ọ̀rọ̀ bú wa èèyàn. ọ̀sẹ̀ tó o ti láàánú o fi kún mùsùlùmá rẹ̀ ni a tó ló mi ra yìí ayé ẹ lórí ìwọ tí kẹ bàjẹ́ ìwádìí ẹ láàrin o ní à ń fọwọ́ ẹ̀ kanu pé ah, kò sí àkóró. wọn ò fẹ́ ọwọ́. àwọn ọ̀rọ̀ wọ́n fẹ́ ń bi iṣẹ́ kọ́ ah, rẹ̀. pẹ́ẹ́nì tí wọ́n kọ lẹ́tà tí wọ́n ga fún kó tún wá lọ ya lọ́wọ́ ẹ̀. sọ̀rọ̀ ọjọ́ <laughs> jákèjádò tẹ̀yìn àmọ̀ bọ́ màá dáfara nísì òun náà wọ́n náà lọ lọ́wọ́ rẹ̀ ó tún wá lọ mú fọ́gà ó sì mọ́ tí wọ́n kọ́ ó sì ń bẹnu àbùsí ìjọ rẹ̀ rìn yín. kéèyàn ọ̀tún rẹ̀ rẹ̀ lọ bí wọ́n ti tà wọ́n kàn jọ ń dámọ̀ náà ní pé a láìláìláìláì pẹ̀lú ojú two hundred and fifty thousand bí ọ̀gá ni kò gẹ́bó tó ní mọ́tẹ́ ìsọ náà ṣùgbọ́n ìwé pé ó ń bára jọ ní ara yín ẹ ta fún à tó náà nà náà. ẹ má bínú ọkọ̀ kan mi ò gẹ̀dá tẹ́lẹ̀ ọ̀bọ̀ tẹ́ ẹ ta fún à. ẹ wo ṣe ẹ wo ṣe. ẹ wo ṣe kí ni yẹn ọ̀gá tó ọjà rẹ ó nà lọ́n ń wí Ní ọba kó lé lè lọ sọ́dọ̀ bá pàjúdà ní bá wọn bá ti ọ̀rẹ́ ẹnu ọkọ ìwọ ọmọ wa ta eléyìí wàá dorí kodò wọn balùwẹ. wọ́n ìdúrọ́rọ̀ bí náà kéèyàn wá bayé àwọn kí kí kéèyàn jẹ́ sábàbí orí ibú ayé ẹnìkan nítorí kí ni wọ́n dá wa dúró ní kọ́ńtọ́rọ̀ tí wọ́n sọ ya màmí ní jọ́gbẹ́lì sàmà. agbọ́dọ̀ fi fara dáadáa lórí méjèèjì kọ̀wá àtìgbà tá a dùn tá a fẹ́ kí nǹkan ọ̀sán tàn án la tá a ní ìwí méje tá a ní ìwí gbóló yìí pé ìyá kàná àbúrò. alimahaba lára ẹ̀sìn lọ́wọ́ àwọn subhanahu wa ta'ala ìfẹ́ rẹ̀ lọ́gbọ́dọ̀ borí gbogbo òfẹ́ ìfẹ́ ànàbí náà gbọ́dọ̀ borí gbogbo òfẹ́ kọ́dà gbọ́dọ̀ nífẹ̀ẹ́ òun bí iwájú ànàbí lọ salawatullahi wa salamu alayhi kọ́dà gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara wa ju ànábì sallallahu alaihi wa sallam lọ. a gbọ́dọ̀ ìgbà ni ẹ̀sìn wa tó pé sọ́wọ́ abamu wọn máa gbọ́dọ̀ nípa báyìí pé ẹ̀yìn ayé ànábì nìyẹn náà ẹ̀yìn yàtọ̀ sáyé sí ẹ̀sẹ̀ míì pé ń gbà yẹn àwọn èèyàn sẹ́mi pé àwọn tó lówó ọ̀pọ̀ àwọn olùsìlọ́pọ̀ jù ń gbà yẹn sọ̀rọ̀ àbí sọ pé kí wọ́n máa fa ṣòkòtò òkè kọ́ bàbá jẹ́bàánù jẹ́ fún kọ́là wọn aláàrin ẹ̀kọ́ wọn máa dábàdà ń gbà yẹn so kálí mi ló lè bá a tún pín bí aṣọ ìyàgàn sẹ́mà táìmì ẹ̀dẹ̀ rí gbogbo àwọn ẹran wọn làkúnmí máa ń ṣùgbẹ́lẹ̀ káàkiri so tí kí wọ́n lè máa fẹsẹ̀ kó kẹ̀kẹ́ so but. gbogbo àti ń sọ sọ sọ náà lánàá dà níjọ ń kálukú ó kó láyé gbogbo yìírọ́ tó ń ṣe bóun gbàjọ náà ó tó ṣe ní òsàrẹ́ lónìí ìjọ ń sọ gbangba ọjà bàbá náà ti jẹun yìí kọ́dà ọjà ó tún lápò ayé ọjà kọ́dà ọbẹ̀ yọ̀ ní jọ́nà. ẹ ogun ọdí ẹwì náà wà àrí ọmọ lónìí. nàá wà láì tàbí ó ti papọ̀ bí ó ti fún kálukú náà níjọ kan. sẹ́rí ọ̀pápọ̀ àwọn àdúrà wájú sàtàlá ìjà kàná abudu ìrẹ́ ìlà màmá sí. wọ́n ìyá kàná sẹ́rìn ọ̀dọ̀ rẹ láti máa wárán lọ́wọ́ ìkan ní bọ́ ọ bá fẹ́ lówó ọkọ̀ kọ́kọ́ yìí sọ́nà nígbà ọba wa nìkan ọwọ́ àdójúkọ pé mo dé o ọ̀sán ti ti di bí ogún tí mo kọ́ o five hundred yẹn mọ̀ràn lọ mọ́kà lọ́dọọdún o bí ọba lọ́wọ́ àtúwì sí àìmọye àti ìbàdí sọ lójú tí mo dá lókòwò èmi rèé o mo dé báyìí nìsín ẹ sì mọ wàá wò náà o mo rí pé yà ń jẹ àwọn mùsùlùmí pọ̀ lójú lọ sògùn owó. naam ẹ wọ àníyàn rí dáa o kí o gba yóò lè gbàgbọ́ ní gbólóhùn kẹ́límọ̀ mi sọ ìyàwó mi látẹ́wọ́. ẹ sì kí o gba yóò lè mọ láyé láwò kó lè yí ọ dáadáa mi sọ mi dá mú gbó lè bí o. ọ̀rọ̀ ń gé bó ṣe yẹn gan ni à ń sọ sí sọ́bàlà káyé. wa iyyaka nasta'inu ìwọ ìlà máa wá lóràn lọ́wọ́ ẹ máa wá lóràn lọ́wọ́ nígbà wàhálà dé ayé Babangida ìbàdàn yìí náà ni a ti lọ rí ìgbékirikọ rẹ̀ wọ́n lọ sáìtì ọ̀gẹ̀dẹ̀ wọ́n sì yí lásọ funfun wọ́n láwọn kan ń bẹ àwọn ìyá ayé wọn ò gbọ́dọ̀ bóde òru tó tún bóde yóò lọ́sàn-án gan. bọ́ba tún wà nù ọlọ́run bẹ́ẹ̀ ó ṣe é ṣe kí àbàǹgídó tún di pírẹ́sẹ̀ǹtì ní two thousand eleven kò èkú o láti gbà wọn láti gbà wọn. àìmọye àwọn àyà ní ẹ̀ ń bẹ́nu kòtò ní ìsìn. èyí tí wàá máa ń sun náà àwa Yorùbá yìí ni wípé ìmọ̀ ní ìjẹ̀mọ́ báyìí náà la fi máa ń mí sẹ́kù ilẹ̀ òǹkàlùkù ọmọ tàpá nínú mọ́tàlájú. ẹjẹ kú ọ̀dà rẹ̀ lóru nínú yàrá. kí n sì sọ pé mi tí ìtòrí máa ń ní wọn wo mọ́kàbá wí ń gbà ń wí ní o. ṣé wọ́n mọ̀ wípé ẹni tí ọ̀bà tí ìgbọ̀rọ̀ kílókọ̀ rẹ̀ yé ọ̀ ń ṣẹbọ olóǹkirun sọ́wọ́ abára wọn mu wàlẹ́ ìyẹn lè lọ́dà yìí tí ó mọ̀ wílẹ̀ lọ́dà yìí tẹ́mi rèé ìbọn ó sì wọlé. lẹ́yìn lọ́wọ́ tí wọ́n sàǹfààní fún yàn ilé ń dé wí sí ọ̀pá nǹkan kan fún àtàhálà tàbí ó ti pa nǹkan kan pọ̀ mọ́ rí tó sì tù bá tí wọ́n wílẹ̀ yẹn lọ́wọ́ tí èèyàn ṣe kó ti rí kú. tí wọ́n pa ẹ̀rọ yẹn ah, ah. ìmí yóò tún máa wo tẹ́lẹ̀ bá lọ sí olùdarí àwọn èèyàn tẹ́ ti sí náà pé ah sádùú àwọn èèyàn lọ́wọ́ àdá àná òun pé sádùú àwọn èèyàn lọ́wọ́ àdá àná جاء في الصحيح من حديث ابي سعيد الخدري وجاء في الصحيح من حديث ابي هريره أنا أقول لك أن الشمال ما تفعل ما يسوي máa yọ àwọn ọmọ nínú ọmọ rẹ àsìkò yẹn èmi ọ dàbí ẹni pé wàhálà tí ọ bọ ọmọ nìyẹn irú wàhálà tí tí wọ́n bá lẹ́nìkan o ó ti wọ sixty years ó ti wá léwu lórí gbogbo wàhálà tọ̀kọ́ láti ọkẹ́ ti bí wọ́n wá papọ̀ kọ́ báyẹn jọ kan oṣù tó wá jọ ọmọ ògbónò ó sì mọ léwu lójú ẹsẹ̀ yọ wà fún kálukú. nínú àdéhùn ti sẹ́yìn tọ́ba ti ń sèyàn one thousand àjọ ninety nine náírà ninety nine ìní ọmọ àlọ́ ọ̀nà ẹ̀kọ́ ọmọ àlùjẹ̀ náà nínú àdéhùn àbúrò rẹ̀ rọ̀ nínú ninety nine hundred yóò máa tàbí nù ninety nine náà ninety nine nù hundred yóò máa lọ ná ẹyọ kọ́ máa lọ sí kíni o àjẹnà kí a jámù láàyè àdìsí méjèèjì. nínú àdìsí àbí sẹ́yìn ìlú kúndìrì tá a bá ti rí ten thousand èèyàn mẹ́wàá péré ní ọ̀rọ̀ àjẹnà. Naam. Nínú àdìsí tàbí ìrọ̀lẹ́ táwọn ti rí ten thousand hundred yóò máa lọ Sahih kẹ́yìn fàbíjàmù. ẹ wá máa wo pé èèmọ̀ pé n ti ń ṣeré ànàbí ọ̀rọ̀ àbí àdámà bàbá wa àgbànú ẹ tọ́kọ́ bá ń tẹ̀ nínú ẹ worú tí ó lè bá yàn nú àtẹ̀wò ọmọ wa kó fúnra ẹni ọmọ yọ ọmọ nínú ọmọ rẹ ẹnìkan àkókò lòún sí níwájú ọlọ́run rẹ̀. Nàám iyyaka na'budu wa iyyaka nasta'in ìrọ̀lẹ́ ọba yìí wọlá máa ń ṣe ìwọ ìlàsì máa wá ìrànlọ́wọ́ rẹ̀. láàrin yẹn ìdánilẹ́bí ti parí àdìsá bí ọ̀rọ̀ ìrọ̀lẹ́ wípé ẹrú ti di pé ń bẹ lọ́wọ́ ọba lérí nǹkan lò wọlé abudi màsáàlì ìǹtẹ́rù mi bá bí mi ń ṣe fún un. anabi sallallahu alayhi wa sallam nínú hadithi tí a bi ti alimami abu dawud وكذلك أخرجه ابن ماجه في السنن من حديث جابر بن عبد الله رواية ولو جمجي ìkẹwà wípé ara àparí ìjà tó ṣẹlẹ̀ láàrin tàbí ìfirẹnigbọ́ tó ṣẹlẹ̀ láàrin Mu'adh àti ọ̀kan lẹ́yìn àwọn tí ń kírun lẹ́yìn rẹ̀ wọ́n ní ní apákanilá ó ti ẹ̀dá wà lọ́tọ̀ ni wa ń bi ọmọkùnrin lérè wípé nínú wáyà mi àròbí yìí ni àròkùn lérè wípé ni wọ́n máa ń sọ nínú àdúrà tẹ́lẹ̀ máa ń tẹ́tí máa ń kírun. as'alu allah aljanna wa a'udhu bihi minan nar. èmi máa ń sọ pé ọlọ́run ọba dé wà aljanna o méjì ń wọnyá o. walakinni la adri dandanataka wala dandanata mu'ad. ṣùgbọ́n wọn sàtàlám ẹ máa wo ìmọ̀ o tí wọ́n bá ní dandanà lédè lárúbáwá ìtumọ̀ méjì nìyẹn ni ṣùgbọ́n súnmọ́ra wọn náà tí wàhálà bá báyà tí wàá ń lọ sí ń bọ̀ báyìí lójú kan náà kíáànà yẹtọrọdàk. ń pàrọ̀ àrò. mímọ̀ káyìlá àkàrà zahaban wa iyaban wọn ni dandan na fulani àdéhùn tó lè báyìí tí wọn máa lọ sí ọmọ àbọ̀ tí ò ní máa ti ń se mọ́ dandan na nìyẹn ṣùgbọ́n láti bí bọ́ọ̀bì láti bí bọ́ọ̀bì dandan na a máa túmọ̀ kẹ́wọ̀n máa ń kọ̀ yómúyómú ẹnìkan sọ̀rọ̀ ẹnìkan wà gbọ́n tí ń sọ yé bá taba pa ẹ bí ẹ máa àwùjọ àti àwọn àmọ̀sádùn àlọ́ ni wọ́n ní wàláyé láàfàmù dandan náà takùn lẹ́bàá wọn bẹ̀rẹ̀ sàn léèrè wípé ṣùgbọ́n ìwọ náà mo máa rí ìwọ náà fọ́ máa kàdúrà bá nínú ọ̀rùn tó máa kò yomoyomo mọ̀ádùn máa ń wá iná òun náà máa débẹ̀ ṣùgbọ́n mi ò gbọ́n tẹ́ máa wí ẹ̀bá sì kó èmi náà bá kí n fi kún tómi náà máa sọ èmi náà sábẹ́ wọ náà ní kí wàlìjẹ́ náà lè wú mi àbí wàá ní háòláhùn máa nù dáńdínù. ìtumọ̀ ni wípé tabatiri pàǹtẹ̀ náà rè àáfíọ̀ náà rè tabatiri pínárì àátàkó mẹ́rin lálìjẹ̀nà kò ń bínà tọ́rajẹ̀nà kò ń bínà tọ́rajẹ̀nà kò ń bínà àlejúmọ̀ rẹ̀ báyẹn. sọwárí kánò wọ̀nà ilà wa náà ń sọ kunu tá a bá ń pè mí mu tá a náà ń wí nù káàtì wàlìjẹ̀nà tá a bá ń pè mí mu ní tá a ń wí nù wà hàwùláhùmá nù dáńdínù méjèèjì ibi táwọn náà ti ń yí nìyẹn wa yìí náà kọ́ọ̀dà lórí nǹkan méjì bàbá ti sọ̀tọ̀ àtàlà lórí iyyaka na'budu wa iyyaka nasta'in a máa fi wá sọ̀ra a sì máa wà lọ́wọ́ rẹ̀ wípé ìkẹ́ rẹ̀ mọ́jì òkú lórí wa láíláí ìyá rẹ̀ mọ́jì àbá nípìn bẹ́ẹ̀. ẹ wá máa wo muskila ẹ máa wo pé ṣèyítọ́n tí wọ́n wá pòrí bí ìmáàmù kalẹ̀ ti ń gbẹ́bọ̀ tàbí ìmáàmù tí ń bá àwọn èèyàn wo sẹ́ tí ń bọ́ bí olómi sí agbẹ́rẹ́ sábẹ́. tí ń da àní wọ́n sọ wípé àáfàá afọ ó ní ń da àárín òǹbí àtàmọ́ rẹ̀ rú kò ní sọ pé òní mọ́ ọmọdé láti sùkú tọ̀lọ̀ bá torí owó tó bá lọ́wọ́ rẹ̀ yà ọmọ yìí irú yín kọ́ lọ ẹ̀ka ọ̀nà tẹ̀ ń ọmọ kọ́ ẹ̀kọ́ mọ́ yàrá àwọn wà pẹ̀lú ni yìí àwòkó hmm, àwòkó gba ìṣe kìí pé tó ní náà ló pọ̀ torí pé ọmọ yóò kúkú fi ìrìn náà bá dáa fún tán àtọ́jú five thousand nítorí ọba ń ṣe nu. bàbá wa gbọ̀wọ́ ọmọdé láti sùkú ọmọ ìsì gbọ́ yìí látọ̀ pé ìyá kan náà abudu wá ìyá kan náà sàrin bàbá wa ní àkórí àfọ̀n yóò lò òní kò ní í lò ká ń dájà láàrin ọ̀rọ̀ yẹn sáà bí lọ wá dájà láàrin bàbá àtọmọ yọ wà á dá sí wọn àpò àbáwọn wa pé wá gbọ́ afáyín jọ́sọ̀n jọ́sọ̀n sí wọn kọ̀kọ́ wọn. báyìí màmú ẹ̀yin ẹtúmọ̀ iyyaka na'budu wa iyyaka nasta'in ìǹfẹ̀ fẹ́ẹ̀lì ní skul ta ni ń wà lónà lọ́wọ́ rẹ̀. naam bàbá mi ti dé àtẹ láti àtọ́ máa rẹ̀ wípé ẹn mílẹ̀ bá sákìlú yóò bá yóò bá wálẹ̀ lẹ́yìn oṣù kẹta yóò bá tókè nìkan téèyàn bá máa gbó agbó rẹ̀ ń bẹ tí ò ní síríkù mú tí ò ní ẹ̀kan nú kéèyàn ológun lè kè sára mọ̀ ṣé wàá pípé àwọn kankan bẹ tá a ti kun náà so àsọ̀rọ̀ ni ọ jẹ ọmọbìnrin náà ni ó sì fọwọ́ ara rẹ̀ so bóyá bá ti di so kọ́dà odo orí odo ni ó dùn lé yọ wà nága báyìí kò méjèèjì o tí èso kí ni mo ibi tí wà á ẹ ẹ wá sàmì sí o ẹ sàmì sí alásòrò bẹ́ẹ̀ bá ti túká mẹ́tàn tí fi àwọn bá tún bá dé. máa kírun lọ. Yóò wà Nítorí pé Mùsùlùmí. Gbogbo ń tẹ́rí ẹ̀fìyàn jẹ́nu oyè. Ẹ̀yin yìí. ọ̀nà kankan fún kínní kan ààrẹ kínní kan ìgbà òkúkú àtàsùn wàláì tẹ́bọ́ bá ti ń bẹ́nu ẹrù rẹ̀ kéé ṣe mùsùlùmí àti bílọ̀ sọ́fẹ̀ wàláì kéé ṣe mùsùlùmí. ẹ wá wo bí kéèyàn ò dúró tọ́lọ́wọ́ báyìí wà lẹ́ẹ̀bẹ̀ ní sinmi wà ẹlòmíì ọ̀pọ̀ odidi ẹran tẹ́pẹ́tẹ́ náà bá kú fún rẹ̀ gan àgbọ̀dọ̀ jẹ́ mọ́ wọ́n wà á sọ fún mi pé dàrẹ́ẹ̀tì ni o bí ìgbà tí omi bá yọ lẹ́nu ẹ̀rọ ni ó ti gbẹnu sọ́run ẹ̀ràn ẹ̀jẹ̀ wọn gbọ́dọ̀ kàn án lẹ́ o yóò tún bẹ fún ìdàkùn lọ́dọ̀ ẹ̀dá ẹ̀ṣẹ̀ kan ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ dada ẹ̀mẹ́ ẹ̀mẹ́ jẹ kọ́rù rẹ̀ ọ̀fẹ́ dàkùn kọ́mọ kan fọ̀n káàkiri mọ́ sí lẹ́nu ẹ̀ wọ́n máa ba yá àdúgbìlẹ̀ ni wọ́n máa rọ́ọ̀mù sí ẹ̀ tán àwọn èèyàn ń dẹ́rìn kúdà wò. bọ́lá tó ti yá ẹ̀ẹ́dẹ̀ yára lórí wọn yóò bá tún bórí irun yóò tún sọ pé iyyaka na'budu àdìwọ̀ ni wọ́n máa ṣe wa iyyaka nasta'in ọ̀rọ̀ yìí ti máa wá lọ́wọ́ sáàfà rẹ ní báwọn èèyàn ṣoṣo lẹ̀ náà ìlànà bùsàrí sáàfà lélẹ́yìn náà sórí ẹlẹ́à kò sí wàhálà ìgbéláàfin ṣe nǹkan rẹ̀ níyàn bá pọ̀ tán tó ti tó ti ṣiṣẹ́ rẹ̀ ọmọbìnrin ràn òyà àjókòó lórí odó ń ìwọ́kọ̀ rẹ̀ ọwà mẹ́rin sórí òwò ni ó jókòó bẹ́ẹ̀ bá sì ní pé kí n bá ṣe kò ní bàbá náà làkújẹ́ fún ọmọ <laughs> ọwọ́ náà gbogbo yín ní ọmọ ojú wa náà ní ọyẹ bí ogun yín náà kalẹ̀ yọ máa mọ́gun yọ máa wá ti báyìí yọ máa pé àbí wọlé ní kíní kan bí bá ti yàn bí kíní bá ti ń bọ̀ wọn ni ó sì bí wẹ́rẹ́ wọn àwà ìyẹn òun láwà gbà làwọ̀ wà bá fi ṣe àṣejẹ. tí wọ́n bá wá kéékéékéé fẹ́ lómi ìyọ́wà ni àyẹ̀wò méje wọ́n tẹ̀ yín jẹ sàwọ́dí ọmọ ìjọ nàìjíríà mọ́tàsí ọjà àbáwọn ọmọ lè fi wé kàbá zamzam ọmọ ìjọ pure water. ǹjẹ́ àmọ́ gbọ́dọ̀ ni wọ́n nù ṣé fáti àtàwọn nǹkan ìbàdàn sọ́yàtọ̀ sí nǹkan sọ̀rọ̀ níyà. káàkiri mú sọ́wọ́ gbogbo ìgbà tí yàrá bá ti gbà pé bí oògùn níbi kan táwọn ó ti bíyá ìdẹ́lẹ́ ló ti máa bíyá. ana inda dọ́ni abudu ìbí ibi ẹrú mi bá fi mí sí ní ọba mi. gbogbo ẹni tí bá máa ń ronú kóhùn ọ̀lọ́lọ́hùn ìpè àti kóhùn òfin kankan ayé ọmọ wa jẹ́ nira fún bí tí ń kóhùn wàhálà kan yóò máa bọ́ mi jọ̀mọ́ ṣé ara èèyàn lèèyàn fi ń ṣe yẹ̀yẹ́ ni àbíkẹ́ ó dùn wájú sọ̀rọ̀ tààlà wọ́n mọ̀ pé ìyá kan náà àní ní mú nǹkan mi ìbọn ìwọ ní màá sì. wá ìyá kan náà sẹ́yìn kan jó ni ní ẹlọ́fẹ́ kọ́yàwó rẹ̀ kí aláàdé hàn nígbà tí mò ń náà wà dáná ilé olóró ilé àwọn tí ọmọ bẹ́ẹ̀ kò tó fò mọ́ ni kiri àwọn sáàlì yòókù sáàtò pé kò yọnu sí ìwọ̀n gbogbo àwọn búrọ́ọ̀tì àwọn àti àwọn àbúrò olókàlùkù dáyàwó tiẹ̀ oníkẹ́yà náà wà bàrà dání. ìlà fi ń sọ wípé gbogbo gbàtọ́lọ̀ fàtà láti dáyé lóbi jẹ́ wípé ọ̀dọ́ e, eégún ọ̀dọ́ yẹn máa ń rí kí sọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀dọ́ ẹ mọ́sẹ̀sẹ̀ láì nímọ̀ wàlẹ́ èèyàn ọ̀dẹ̀rú ẹ̀ lóbi tí ì ṣerú àlá. kò sì yín mọ́ kódà fún ẹ̀ ni ó tún fún tọ̀ lókun ṣe ẹ lẹ́sẹ̀ o pẹ̀lẹ́ ẹ lẹ́sẹ̀ sẹ́ fẹ́ mi musa kiri fúnra mi. mélòó mélòó ló mà sí pé kò ságbéyàn kan bẹ̀. sokoto lóòkè ni kò ságbéyàn kan bẹ̀. Inshallah àti gbọ́ yé iná lọ́wọ́ wá sí ẹ wá sí ìmọ̀ fírọ̀ mi kìkẹ́ rẹ̀ pọ̀ kó yóò forí díà nígbà bá ti tán náà nígbà tá a bá tiẹ̀ bí àpadà ẹ̀yà á padà pada? Apa dah sumpah? padà tún bá á sì nǹkan kankan. lábẹ́ iyyaka na'budu wa iyyaka nasta'in ló ń kálukú ti fariqun fil jannati wa fariqun fis sa'ir. gbogbo ẹgbẹ́ wa mú nǹkan mi ìmọ̀ràn sọ̀tà á la iyyaka na'budu wa iyyaka nasta'in ìmúra ẹ̀ ẹ̀yìn ìmọ̀ sáàtì kọ̀ ẹ máa sọ pé káwọn máa mú bí ọmọ túmọ̀ fati àgẹ̀ fati àgẹ̀ wọ́n mọ̀ kó rí fati àwọ̀ wọ́n sá máa túmọ̀ rẹ̀ pín ẹ wá máa wọ fati àti máa mú ọmọ tún sí ti máa mú sí. naam nígbà tó bá wá di pé ọ̀fọ̀ bá wá dẹ̀rọ̀ lọ́dọ̀ bá láwo wọ́n máa kó aṣọ dọ̀ mọ́mọ́ mi ah, bàbá ọ̀ràn lé yá ìsáyà kúránì. نعم ẹtí gbẹbọ ń gbẹbọ lọ ní bàbáńkìrún àtúrà káwé ọwọ àti ọfọ pé yóò wá mi lórí ọhún. ń gbé pé fọkàn bá lọ. nà ń pẹ́ kí bàtúrò ń sàtìwọ̀n bàtí dàlú. jẹ́mọ́ wàláì ọ̀rọ̀ ẹbọ yìí sọ̀rọ̀ àwàdà o inú tó ti lè kó ibú báyìí la yé lẹ́yìn tí èsè lẹ́bọ kẹ́ ẹ̀ gbìlẹ́ kẹbọ máa ń yàn lọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀ ọ̀dọ́ lójú ó sì gbìlẹ́ lẹ́bọ. Ah, mushkila látọ̀gá ọ̀rọ̀ kan tó gba ìfarabalẹ̀ dáadáa tó sì gba sùúrù òní o gbogbo ara wa ń wí kíní gbogbo ìgbà ṣùgbọ́n tá a gbọ́ yé nyàm tí wàhálà bá ti dé ní ìsìn òun kàlùkọ́ náà gbé ẹ kásá gbogbo ẹ̀ mọ́ra wọn tó bá ti dòdì sí sẹ́kù sí wàhálà. Allah subhanahu wa ta'ala la yarda li kọyọnu sí katiẹ pankama taba wa wi iyyaka na'budu ala ni fiẹlumi àyàfi wọ àwọn àfọwọ́ ti àti àgbáyé wọ́n mọ̀ jọ ọmọ pẹ́sẹ̀ ẹ̀sìn bí ọ̀sùn ṣùgbọ́n mọ́yìn. wọ́n tún wá sọ wípé àwọn fẹ́ kíkọ́ wọn àtàkì bìkan wá bẹ̀ ni. ìyáka na'budu wá ìyáka nasta'in aláàní sí nǹkan mi àfiwọ́rọ́ màtàtàrà nìkan wá ìyáka nasta'in àní wá ẹlòmíì ló ń ràn lọ́wọ́. bí nǹkan ṣe rí ó le tó àyà wọ́n bá subhanahu wa ta'ala wọn wọ̀ ọ̀rẹ́ mi kan bẹ nígbà tí ọkọ bímọ lọ́ba bíbí jì wọ́n ní wọ́n sọ̀rọ̀ bíjì kò dán nínú mọ̀rọ̀ bá sọ àtàlà àwọn méjèèjì kú ilé àná mọ̀mọ́ra nígbà wọ́n ti fi sa àwọn tó bíbí jì wọ́n tún wá bá wọn sísè gbé ń dá aṣọ fún yín jọ sílẹ̀ fọdà ń méjì náà tó kú nígbà tó ní ẹ̀kẹ́ta bá tó yí bèjì ẹ ilé ẹ̀wọ̀ akọ àfa tómi jẹrọ mi lójú pé kíra bí ọlọ́run fi àrùn sí etí á sínú kí ni ọ̀fẹ́ jọrọ náà. àfáà ní òǹsàtọ̀gbọ́n lo ọgbọ́n àtọkùnrin kó lòdì ọ̀lẹ́ à àfáà wàá jí láàrin òru ni wọ́n ń sunkún sọ̀rọ̀ sàtàn án la ẹ̀yẹ́ àbátọ̀ ni ti wí bí a àti ẹ̀ ní nǹkan kan ó sì takú nǹkan kan ọ̀sán nínú ìbàdàn wa yìí lójó ti gbére bàbá kan níbàdàn yìí náà ni òjò gbélé bàbá tọ́ba wa ti gbélé bàbá ibi tí ó gbé fáànù lọ ní tí ó lọ dálẹ̀ ń yóò ju wàhálà tọrọ bá gbin lọ àti fẹ́ lọ túgi ibẹ̀ àti páànù kò ní déédéé àdúrà kọ́lọ̀ méje wọ́n tún kó tẹ wá bá ọ̀sẹ̀ ẹ̀ bá lára ọ̀kọ́. àwọn tíṣẹ́bílẹ̀ káàkiri mẹ́sàlásí ìrìnà ọlọ́run kankan láàrin ọmọ rẹ̀ wá wọ́n tó kan lé padà ọdún tó tó tẹ̀lé lòdò tó gbé ó tún ti láì. nínú ṣe wàlẹ́ yóò tẹ̀lé yóò máa ọlọ́run tó bá kiri bara bí wọ́n ti rí kọ́mọ tó wọ́n tó pọ̀ kan. ó tún lè tó ọlẹ́ kẹta bá dá tilẹ̀ dénú bàbá bá yọ̀ bá lọ mú tẹ̀sùn bá bàbá gbàgà ọwọ́ asomọ́gi àjà a ní kí àmọ́ yẹ àgàlẹ́tẹ̀ ọ̀hún pé bọ́ bá jẹ́ pé gbígbé ló tún kù kọ́ tiẹ̀ wulẹ̀ tó gbé àpapọ̀ ilé mbẹ́mbẹ́dùn ní nǹkan kò gbé máa wò. àmọ́ ìlú jíìbù ni mo tọrọ ìdáadáa ọlọ́run ní ta lẹ́ ní kí máa jẹ́ kí ẹ̀ ń tọ́jẹ́ pé àdánwò dé bá fọwọ́ àrí ìkẹ̀kẹ́ mẹ́jọ lọ́wọ́ ẹnìkan lọ. ìdáadáa ọ̀nà tó yẹ káàbà fọlọ́sọ̀ tààlà yìí gbára kúndẹ̀ bí àárọ̀. ìwọ yìí. ilẹ̀ lágbára lórí gbogbo nǹkan kò sí tó o lè ṣe ó sì ní kápẹ́ ọ̀ọ́ ọ̀dà wa lóhùn èyí sì yí àdé òkú tí nínú gbọ́dọ̀ dáadáa báwọn ní tí mo sì ń bí ọ kò dín nǹkan kan fún ọlá rẹ̀ o tún wá ń sọ fún ààrẹ náà lọ́kùnrin àná wípé ká máa tètè bẹ̀ ọ́ o gbogbo ohun tó o ṣe fún wa kí inú ẹni tí o ṣe tí o fi á máa dùn wípé nù kápọ̀lọ̀ ń bá bá a dà sólè iṣẹ́ ẹ̀kọ́ sọ̀rọ̀ ẹ̀ báwọn o tún kọ́ a ní ká máa bí oṣù bọ̀. nínú pé káfá pàpẹ́ ìkẹ́kẹ́ mi bẹ̀tẹ̀ nípa mọ́lọ́sọ̀ tààlà tí èèyàn lè ṣàǹfààní bẹ́ẹ̀ gbogbo àwọn tí ń pèrò lóògùn ayọ̀ ìyá abaláyé o. kíní kan ìborí ọ̀lì ọ̀yà abaláyé o. kíní kan bàtàn ọ̀gá ọ̀yà abaláyé o. nítorí pé oògùn tí ó ní nǹkan tí òfin nìkan bí wọ́n mọ́ àti gbogbo ntẹ́yìn ń ṣe láyé ńgbà tí ń ṣe lọ́ọ̀yẹ ìgbà tó lọ́wọ́ bó bá ti wá lè rí okun tó kó ṣe kókun tó bẹ́ẹ̀ bó ṣe kó pàtó kó ṣe kó pàtó bẹ́ẹ̀. Ìjọba ìjà dúró déédéé. Ibi dídúró déédéé wẹ̀yìn òun ni oríire wà fún wa. Kọ́mọ wà jẹ́ pé nǹkan náà àgbọ̀yé iyyaka na'budu ìrẹ́ làwọ́ máa ń sin o wá iyyaka nasta'in ìwọ láti máa wá ní kíni o ó ń ràn lọ́wọ́ láti lè máa gba béèrè kan sí kejì bíyàwó ni mina rahman ibi láti dúró lẹ́nu a sì máa tẹ̀síwájú níjọ́ mẹ́jọ nǹkan ànàfẹ́lẹ́ òmùrì bá kìyà. naam. níjọ́ ọdúnmá kéde nǹkan mẹ́ta kan sí mẹ́ta fún méjì lára nǹkan mẹ́ta yẹn ni àgbéwà àgbéta tó sọ̀rọ̀ ọ̀la tóto ilé ẹ̀rọ abẹ́tò tọ́ ṣùgbọ́n níjọ́ ọdúnmá dáwọn àsìkò kan báyìí àgbé ètò bákan náà àwọn èèyàn bẹ́ẹ̀ ti ń kírun níta níbi ojúmọ́ láti ra ẹni fún wọn bákan náà ike omi tí wọ́n fẹ́ rà sí sẹ́yìn ṣùgbọ́n nígbà yìí làhàm àwọn èèyàn dáwó dáadáa fún níbi ojúmọ́ ṣùgbọ́n ẹni mí tó nà bá fọ́fẹ́ dá sí ayé rẹ̀ sì tí ì di o kọ́ra tí wọ́n sọ pé insha Allah bíi Abu Sumaya ìlú ni kílókọ̀ rẹ̀ àdìkan dọ́sẹ̀ àdì kékeré fọ́ọ̀mù tàbẹ̀rẹ̀ tọ́fẹ́rà náà ní sọ́dọ̀kọ̀ járíà fókùnà tó nílọ ọ̀tọ̀ lówó lẹ́yìn owó dísù wo jẹ̀bíìrù nà ń gbà wo ẹ bá mọ̀ pé mo fẹ́ fi àdúgbò nìkan dájú àlàmáyé kọ́mọ jẹ́ sọ́dọ̀kọ̀ járíà fún mi kọ́dà mo fẹ́ fi àgédọ́sì méjì dásì àgédọ́ wà lẹ̀ bó ti sẹ̀ pé ẹni náà lè bára wà inṣàlá rahman ayẹ̀rẹ̀ wà lẹ̀ bó ti sẹ̀ pé ike yẹn lè bá o rà ó di àmà ayẹ̀rẹ̀ sí wà lẹ̀ torí pé afẹ́ kìkìnnì yìí kọ́lọ̀ wọn bá ní àkọ́kọ́ rẹ̀ kó tó di jọ jùmọ̀ ṣáàlọ́ rahman. ó ń bèrè bèrè pé tíyàn bá dé bàbà tọ́jà yìí pé kọ́dà àwọn òdìbọn mú yàn lẹ́yìn lọ ní ológun wọ́n fẹ́ tó kù ní o wọ́n ṣe tutù kan ní o wọ́n ṣe nǹkan kan ní o ṣùgbọ́n lórí tí bàbá yẹn kú lẹ́nu ẹ̀sìn wá tẹ̀tẹ̀ yọmọ ẹ̀ padà lẹ́yìn má jẹ kí atásórí ẹ lọ́rùn. ọ̀rọ̀ bàbá èèyàn tọ́bẹ̀ ìrí bá wọn. téèyàn náà sì manuel ní èèyàn wípé wọ́n rẹ́ni sọ fún àwọn ògbọ́ ni nígbà yìí wọn kẹ́rì ṣàlàyé fún wa. tí èyí pé báyà wọ́n dàpọ̀ owó gbogbo ẹ̀mí wọn kókó náà ni a ti lò. ìǹjẹ́ màdìsílámù náà lè tẹ́lẹ̀ o tọrọ yíyan dáadáa kọ́ra bí yẹn gan tó ń gan mọ̀nú ara ìtàn àgbà àjọ máa jà gan nígbà yìí wọn tó máa tó kiri kaba yọ̀ ọ̀gá wa ní n ta àjẹ tá a ti bí ọ̀run kọ́ ọ̀fẹ́ yìí bàtí ìwọ̀kan lọ tọ́ọ̀tọ̀ bùkúrú burú nǹkan báwọn ọba ń bẹ lọ́rùn bàbá èèyàn èèyàn gbọ́dọ̀ tọrọ àforíjì fún wọn o ṣùgbọ́n tó yẹ pé bàbá ìyọ̀rọ̀ rẹ̀ ò sí yàn ju pé intense tí ìjọba bá tiẹ̀ gbéyàn pẹ̀lú wọn ntókù tí wọn máa sọ wípé ọlọ́run mi ò bá ń tó bá mi síbi ọba yẹ wọn. so fúdi èyí ọ̀rọ̀ ẹ̀bọ yìí sọ̀rọ̀ àwàdà o kọ́dà kéèyàn máa wá lágídí wípé wọ́n máa lọ́nfà ìbọ́lọ̀ ń tọ́ ọbẹ̀ tí ọ gbọ̀. o náà lọ sọ fáwọn bíi pé ọ àti wá àtẹ mùsùlùmí ẹ gbọ́dọ̀ sàdúrà fẹẹ má sórí ẹ bọ bẹ́ẹ̀ sì sílẹ̀ tó bẹbẹ Ọlọ́run ni wọn gbà yìí àtúntò ẹ tó tó fi dáadáa lọ kó tó fi wọn wọn. bẹ́ẹ̀ Ọlọ́run ti pè nǹkan ní kéèyàn lọ́wọ́ yìí bí èèyàn ń tìbínú rẹ̀ Ọlọ́run àwọn ibi wọn bá forí ẹ̀kọ́ ní o ọlọ́run àti àkóso rẹ jẹ́ àtúnṣorí dáadáa o jẹ́ àtúnṣorí dáadáa o wọ́n àti àkóso rẹ o. na ìbéèrè kejì wọ́n ní kí ni ìtumọ̀ àdéhìsì àlùfáà náà sọ̀rọ̀ yìí dé àwọn èèyàn kan wọn ò níyàwó òyìnbó nínú ìjọ mi tọ́jú wípé lórí òdodo. òun ni wọ́n máa fi borí òdodo wọn sùn lọ́wọ́. kódà ẹni tó bá ní ohun ọ̀fọ̀ra jẹ́ lórí òdodo kò ní rárá sí ni wọ́n máa borí ni gbogbo ọ̀nà ni alọ́sọ̀tà máa tán láti máa fi tú àṣírí alábòsí tí ó sì máa borí lónà látara àwọn nínú kan hátà nínú míì. حتى يأتي الله بأمره في رواية من حتى يقاتل آخر هذه الأمة الدجال حديث ثابت كم ni túmọ̀ ẹ̀ náà lórí pé báyẹ̀ جاء من حديث الذي أخرجه من مسلم في الصحيح تبقى صحيح بدأ الإسلام غريبا الإسلام bẹ̀rẹ̀ lẹ́sìn àjòjì yóò tún padà jáde tí kò sì bẹ̀rẹ̀ padà تابي من àwọn ètò ọwọ́ náà wọn àtúrọ́pù pé wọ́n fi àdébí léèrè padà wàá dàbí kọ́tà àdìsí àfi rọrọ̀ wípé mọ́nì ló kúrọ̀ bá àwọn wo ni wọ́n bá ẹ̀sìn bí àjòjì nígbà ọ̀bá dàjòjì tàbá wọn wo wọ́n sùn ẹ̀sìn dàjòjì lójú àwọn tí ọ̀sẹ̀ ti gbà náà. àbí wa ni àwọn èèyàn ká péréte ni wọ́n kọ́ òmùn sọ̀rọ̀ ìṣòro kọ̀lì ìlú ìfọ́mù kẹfẹ́rẹ́ àwọn èèyàn kan ni wọ́n wọ́n kéré jọjọ wọn ò ní pọ̀ wọ́n wà wà láàrin àwọn èèyàn tí tí wọ́n ti tí wọ́n ti fi ẹ̀sìn gbọ́ rán àwọn èèyàn tí wọ́n gbọ́dọ̀ lọ́gbẹ̀yìn ìgbà yìí kèé ṣe bí tẹ́ẹ̀tì máa bẹ̀rù tó pọ̀ ọ̀hún àní àní àní lọ́wọ́ àní ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ òdodo tí wọ́n gbé lọ yóò sì máa hàn gbogbo olùkọ́ ọ̀kan ni ó ti mọ̀ kí náà àwọn èèyàn wà gbé lọ òun náà ni kìtàbù àti sunna báwọn sáà tẹ̀lé yẹn mi wọ́n gbé alukur'an lọ wọ́n máa àti lọ́wọ́ a fà báyìí nílé tẹ́gbà ẹ̀ ń nù ní. nǹkan mi ń bẹ a bá ti hàn yẹn ẹ bẹ ìgbé sáǹtì ọ̀dà ṣèṣe ah, ah, báwọn tọ́lá pé òótọ́ ọtí ẹ̀ kò dúró yàrá rẹ lọ tọ́lá ti dé ta ọ̀sán lójú ọ̀sán gbogbo ẹgbẹ́ pé ntí máa sọ ní kọ̀rọ̀ lẹ́nu tó ń sọ́n gbangba tó sì jẹ́ aládọ́wì kìtàbí wà súnà lórí qala Allahu qala Rasul tí èsì compromise lórí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ àníbi sọ́lọ́lá sáà sọ wípé kèé ṣe pé wọ́n ní sáǹpù kèé sì ṣe fọ́ọ̀mù lẹ́ẹ̀dì ẹ̀ẹ́dà màlúrí kí ni o bọ́ọ̀lù yìí náà kálábà ká ọlọ́run wọn máa ràn wọ́n ṣe lórí òdodo tẹ́ gbé lọ́wọ́. làyẹ̀ fún wọn mẹ́rin kọ́ lápá wọn torí wọn mẹ́rin kọ́ lọ́la wọn. gbogbo ẹni tó bá ní kó wọn ní dantẹ́ gbé lọ́wọ́ lódodo kò sì ní rí dáwọ́ àwọn parun bí wọ́n ti yọ̀ ń bì bẹ́ẹ̀ lọ́sọ̀ tààrà yóò tún máa jọ̀rọ̀ máa yáwò yẹn sí ni. tí wọ́n bá ti ń rú padà bẹ́ẹ̀ lọ́sọ̀ tààrà yóò tún máa fọ́n ni ó tún máa ma kọ̀ wá dé àpò ẹnì kankan. gbogbo ẹni tó bá wá wù kó wọn wà nú àwọn èèyàn yìí àdébí ti fi nǹkan tí ó di ọmọ pé bẹ́ẹ̀ ló wà lẹ̀ òun ló máa ń sáré pé kọ́lá láwù kọ́lá rẹ̀ sólù ìní tó bá dúró kí èsì pé yóò dòńdò wípé kí àwọn àhàdíìsì tó bá ti bá fẹ́ nù mu tó bá ti wá òun pariwo rẹ̀ ta èyí tí ọba ti rọ lọ́rùn òun wo ẹ̀ tàbí kí wọ́n wá nǹkan mìíràn sọ hada wa mizan nìyẹn òṣùwọ̀n náà bí wọ́n ti ń fi wọn àbá bẹ́ẹ̀ ni wọ́n ti ń fi wọn ẹni tí kìíní o ẹni tí ń gbọ́dọ̀ náà bí wọ́n ti ń fi wọn ọmọ tó bẹ́ẹ̀ ni wọ́n fi wọn ẹlẹ́à ni wọ́n fi wọn kálukú ni wọ́n fi wọn ẹgbẹ́ ni wọ́n fi wà wọ́n mizan nìyẹn. gbogbo ẹ̀sìn àbá ti gbọ́ yé gbogbo ẹ̀sìn àbá gbé lọ́wọ́ láti gbọ́ yé lórí fún àlọ́kọ́lá rẹ̀ fún olùkókò rí rẹ̀ nígbà tí wọ́n ti dẹ́wọ́rà lọ́jà bá ọ̀kan nù ọmọ ẹ̀yà kí ni gómìnà làwà ọ̀rọ̀ tí mo sọ òṣèjú mi o ṣùgbọ́n ọ̀kan nù ọmọ ẹ̀yà tí a kàrọ́ mọ lẹ́nu ọ̀nà wà ń ta nítorí àti ń tajà sí nǹkan kan náà bára ẹlẹ́yà kan àwọn ẹlẹ́yà bandili ni ó sì júlẹ̀ tí wọ́n ń kọjá bọ̀ àfáàmù kò dúró kan bá rí wípé ah, mọ́ kà sọ sójú padà mo ti rí ọ ara ní sẹ́yìn bàbá mọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀dà kò ní gbòòrò ní. mọ́tà kan sójú o mọ́tà kan sójú àfẹ́ ẹ̀jọ̀ mi ló máa kí n jọ kí ni kò lọ sí dúlẹ̀ gbangba. ńgbà tá a fọ tá a fọ àtà yarí jọba ní kí tiẹ̀ ní kí lẹ̀ yarí sílẹ̀ ẹjọ́ ti gọ́ kọ̀kọ́ wá ṣáájú tèmi dámọ́ níbo ẹ̀yin lẹ̀ wò láwà ní ilẹ̀ ẹ̀sìn débìlà ẹ̀sìn tó dúró bọ́ta bojú padà gbà náà lórí ìlú sọ̀rọ̀ fún àbàmọ́ bojú padà. tí ẹ bá ti rí sẹ́nu lọ́wọ́ ni àtọkọ ẹlẹ́yà ẹni tọ́kọ yẹn ni wípé déédéé ń tẹ́ àbú òun náà láwọn àti àti làbú. Naam. ẹlòmíì ìsìrè ńjọ tó jóbe ńjọ tó ti di kó lo ìjáàbù wọn ti sọ fún mi pé kóbi bá ti lo ìjáàbù kọ̀dọ̀ máa ná ma àbí pàtó ojú òtí kò lọ máa ná ma yóò bá máa mọ́lẹ̀ àti ṣíríkù kọ́ra mi ẹ̀ lómi ńlọlé alálàáfà lọlé babaláwo torí wọ́n bá fẹ́yàwó lé kòtẹ́lù mi ìdánwò oríṣiríṣiríṣiríṣiríṣi gbogbo ẹ̀sìn téèyàn bá ń ṣe tí ọ̀gbọ́yé sórí tàbí fi á sí yẹn kò sí nú àwọn èèyàn gbogbo àti bá ti ń ṣe tó ti gbọ́yé ó ti wà nú àwọn èèyàn. nǹkan ẹ̀ kíá. dọ́rọ̀jàba mùtábà rẹ̀ fásitì mẹ́ta níbo ni wọ́n níbo ni o. táwọn ọ̀gá wa káwọn ọ̀gá ṣe fún un ń sọ ìgbà táwọn ọ̀gá yìí pẹ̀lú táwọn ọ̀gá yìí kalẹ̀ pé kàdà kìí sí ní jẹ. ṣùgbọ́n bàtà àkọ́ àlọ́ wọn ní ìjókòó táwọn ọ̀gá yìí lẹ́yìn ìṣẹ̀ nígbà wọn bẹ̀ àwọn tẹ́ẹ̀tẹ̀ ká tó wọn yẹra náà lọ́wọ́ wípé nínú ìkọ̀ ìròyìn tó àwọn àtọ̀kọ́ nínú ìṣẹ̀lẹ̀ lọ wípé àwọn tẹ́ẹ̀tẹ̀ ti wọn ó sì padà sí i o wọn ó sì padà lọ. ṣùgbọ́n wọ́n ní ká máa ń ọ̀sẹ̀ méjì sí káwọn sì rí àwọn ẹ̀ka. tó tó jẹ pé àná omi wọn kọ́ sí ni pé àwa ṣùgbọ́n àtijọ́ ní àpàdà ìtò àwọn ìpàdà táwọn ìpalábọ̀ kò sí àwọn pàdé. ṣùgbọ́n títí àwọn náà ti tẹ́ lọ àwọn àbáwá tí wọ́n ti jọ ìgbà tí wọ́n tún jẹ́ àgbàlagbà. tó báyìí àwọn ọ̀pẹ̀lọ́pẹ̀ àwọn tí tuntun bá a ti lọ bá bọ̀ ní ìlú kẹta àti ọ̀sẹ̀ méjì o. Now, what do I do? I do any. I don't kò lẹ́yìn ẹ̀gbọ́n ni àbúrò ẹ̀jẹ̀ lórí àwọn ọ̀rẹ́ rẹ̀ wà nínú olùsàlẹ̀. Ìyàlá ọ̀sẹ̀ àti ìyàlá ọ̀sẹ̀.